akíyín káàbọ̀ sórí ètò wa ètò yín àlìdáyà Ramadan lecture níbi tó ti máa gbóníwọ̀n àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu fadilatu Sheikh Kamarudin Yunus Akorede afizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah kó jẹ́ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. a jẹ́ pé oṣù Ramadan oṣù àforíjì ni ẹni bá ń wá kọ́lọ́mọba Allah lẹ́yìn náà kìyàmù tá a ṣe dáadáa òun náà ni wọ́n torí ẹ̀pẹ̀sẹ̀ yàn rẹ̀ kọ́lọ́mọ́sàájú ọ̀rọ̀ ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa anábìwá muhammad sallallahu anábì ní asọ̀làwàtú hams anábì ní ẹ̀rí ìrún wákàtí márùn-ún tẹ́ máa ń kí yẹn wà lè jùmọ̀ àtú ilẹ̀ jùmọ̀ à àtàwọn jímọ̀ tẹ́ máa ń kí yẹn wà ramadan ilẹ̀ ramadan àtàwọn ramadan sí ọlọ́run ọmọ àǹfẹ̀ríjì yìí tẹ́ bá ti kírun náà dáadáa láàrin kan sí kan tẹ́ bá kí jímọ̀ náà dáadáa tó wà láàrin jímọ̀ yẹn jímọ̀ méjèèjì ọlọ́run parẹ́ ọlọ́run tẹ́ bá gba Ramadan ọdún tó lọ dáadáa tẹ́ tó wá gba tọdún nínú dáadáa lima ọlọ́run pa gbogbo tó wà láàrin Ramadan ọdún tó lọ àti tìsín ọlọ́run parẹ́ fún yà wá Ramadan ilá Ramadan pẹ̀lú èyí ni tí ẹ bá ṣe kàbáìrí tẹ́ ẹ bá ṣe kíní kàbáìrí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá nígbà nǹkan hadithi èmi wá ń wo ara mi ń wo àwọn ọmọ ìyá náà ìjẹ́ nìkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wa tó lè ṣàǹfààní pẹ̀lú táde sì yín sọ pẹ̀lú mọ́jẹ̀mú kẹ́ mọ́ṣẹ̀ṣẹ̀ ńlá láàrin ṣubú sí zuhuri wọ́n pẹ̀sẹ̀ rẹ tọ́ba tó ṣe kàbáyìí láàrin zuhuri sí asiri wọ́n pẹ̀sẹ̀ rẹ tọ́ba tó ṣe kàbáyìí láàrin magribi sí iṣá wọ́n pẹ̀sẹ̀ rẹ tọ́ba tó ṣe kàbáyìí jimá kan sí jimá míì wọ́n pẹ̀sẹ̀ rẹ tọ́ba tó ṣe kàbáyìí ramadan sí ramadan gbogbo ẹ̀ṣẹ̀ tí bẹ láàrin ramadan méjèèjì wọ́n parẹ́ tọ́ba kàbáyìí allah ah iṣẹ́ ni o sáà kàbáyìí nínú kabáyìí òun náà ní kọ́ máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọ̀yá kọ́lá wọn sọ̀rọ̀ àfa gan lẹ́yìn àfẹ́sì níbi tá a ṣe tánì ti gbógun dí lára rẹ òjíṣẹ́ ọlọ́run ti jíṣẹ́ ọlọ́run ajá <laughs> tá a wà ń bẹ̀ pípẹ́ àṣòfófó a sọ̀rọ̀ láti darí àwọn yẹn méjì rú ẹ̀gbẹ́ kẹ̀bíra ni sáàsórun márùn àwọn yìí ò sí bẹ́ẹ̀ òun ò sínú àwọn tí wọ́n sàǹfààní níbi eléyìí ẹni tí sòkòtò rẹ̀ kọjá gbogbo ẹsẹ̀ lọ́kùnrin ẹsẹ̀ ńlá ni èyí mélòó ló fẹ́ sàǹfààní níbi àdísì ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sínú ọ̀bàjẹ́sọ látọ̀dún tó lọ sísì pé tá a bá pe màmá ìyá bá àti bàbá ẹ̀ wípé ṣé lágbájá ṣé ògbómi lójú yín tọ́. ẹnìkan ò lè fọwọ́ sọ̀yà kó òun wà ń bẹ̀ àfẹnitọ́lọ́ bá fi síbẹ̀ torí pé kàbáyèrè ìdùnnú púpọ̀ débi pé ìmáàmù záhábí nígbà ọkà ọ̀pọ̀lọpọ̀ ń ó lé ní one eighty something torí nínú àwọn ńlá ni rọ́ ọ̀ṣọ́gun ọ̀ṣọ́gun òwúṣẹ́ àwọn táà ń

àmọ́ kéèyàn tó lè dẹni ọlọ́run ah èyí ń ṣiṣẹ́ ó fi wà kẹsìn ó fẹsẹ̀ kún ìwà kọ́lọ́mọ́sà ìwọ láàánú ẹ̀ kọ́lọ́mọ́sà ìṣàánú wa kọ́sà foríjì ẹ̀ṣẹ̀ wa asọ́mu yuhassinu al-akhlaqa ẹ̀rí àwẹ̀ gbígbà ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n ní ọlọ́run máa ń fi tún wa níwà ṣe àwọn àwà jákujàku ìwà tí ọ̀dá ìwà irí àwọn àwà tí ọ̀dá àwọn àdámọ́ burúkú ọlọ́mọ ń fa àwẹ̀ ṣe kí ni ọmọ fi ń yí padà fún yà ẹ̀rí pé ànábì fún aláwọn òfin kan tá a bá ń gbà wẹ̀ láfi ní àwẹ̀ tá a gbà lọ́dún nìkan jẹ́ sọ́mùlù kọlù wọ̀lẹ̀sáni wọ̀lẹ̀jẹ̀wà rẹ̀ àwẹ̀ ọkàn àwẹ̀ ẹnu àti àwẹ̀ kíni àwẹ̀ eríkèéríkèé ara wa òun náà láfi ní ládàá anábì ní sallallahu alayhi wa sallam anábì ní wasiyamu junna anábì ní ẹ̀rí àwẹ̀ anábì ní junna ni ìmọ̀ díyàn lọ́wọ́ sẹ́bù tó bá ti mọ̀ pé ọfẹ́ fi sẹ́ burúkú lẹ̀ tẹ̀ramáwẹ̀ àwẹ̀ máa ń jogún payọ̀ ọlọ́run tó jogún payọ̀ ọlọ́run kí lókùtọ́ máa ṣe iṣẹ́ rẹ̀ lókùtọ́ máa ṣe Allah subhanahu wa ta'ala ó ní la'allakum tattaqun ẹgbàwẹ̀ kẹ́lẹ́ lékún nípa ayọ̀ ọlọ́run ìbáyọ̀ ọlọ́run sì ní tẹ̀yìn bá ti ní ìwádà àbíwá ò ní dá àà bọ́ bá gbàwẹ̀ dáadáa dáadáa ò ní lo ìyàwó ẹ̀ ẹ bá lè ti ń gbàwẹ̀ tọ́jà láwẹ̀ ti ń gbà dáadáa ni òkè sẹni ní ń fi bí panú ẹ ní ti kọ́ mọ̀ ìyàwó ẹ̀ ẹ ní rí obìnrin ti ń gbàwẹ̀ dáadáa kọ́kọ́ rẹ̀ ọkọ̀ aláṣẹ kó lóun ṣe Ah, eh, eh, àwẹ̀ kọ̀gbà ó lè má gba àwẹ̀ àmọ́ kọ̀gbà àwẹ̀ ọkàn sọ́mùlẹ̀ kọlù torí yọ́ mọ̀ pé ọlọ́run ọba aláà lọ́sọ fún òun pé kó wọn máa tẹ̀lé àṣẹ rẹ̀ kò ní wọ ọkọ̀ yẹn mọ́ kí ni ọmọ wò yọ́ mọ̀ wọ ọlọ́run yọ́ mọ̀ wọ àṣẹ ọlọ́run fàyín náà tọ́ ànàkún ọlọ́run ní tọ́mọ́ ti tẹ̀lé àṣẹ yín tẹ gbogbo àlẹ́ hìn sàbílà ẹ má kọjá àlàlẹ́ wọn lérí o kí má ba yín o ọlọ́run wọ́nu ni ọlọ́run ní tẹ̀lé ọkùnrin mi yóò tún máa rúgá yóò máa wá hàn lẹ́mà yóò máa bẹ̀rẹ̀ àwọn jákíṣẹ́ yóò máa fara ní yóò lọ́gọ̀ kò sí gọ̀ àlìjánà lọ́fẹ́ sí kíní ìlọ́fọwọ́ àjánà ni wa wọ́n ní ìwà wa ẹ bí ọba jẹ́ pé ọlọ́run ní ká gbà wẹ̀ ni ìbá ti da anábọ̀ Muhammad ní asọ́wọ́mù júnà ààwẹ̀ ọmọ di ọlọ́wọ́ láti máa wù abú júnà ní àwà nǹkan téèyàn fi ti ń dìyàn lọ́wọ́ géètì àdúgbò yìí náà ń pè ní júnà wọ́n pè ní bàwábà ó tún pè ní júnà yóò di olè lọ́wọ́ kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ wọlé ààwẹ̀ ọmọ di ọlọ́wọ́ kọ́mọ́ ti ṣẹ́bú tọ́ ọ bá gbọ́ àwẹ̀ dáadáa tó ti ti ṣẹ́bú fúra síra rẹ ọgbàwẹ́ ọgbà sọ́mùlù kọlù ọ̀fọ́kàn gbàwẹ̀ anábìnrin ẹnì kọ̀ọ̀kan yín fàyídà kánà yóò mú sọ́mù ahadikum tẹ́ ẹ bá ń gbàwẹ̀ lọ́wọ́ fala yẹ́rù fún un ẹ gbọdọ ṣe sìná ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ tí í máa mú yàn lọ já sínú sìná ọwọ́ ń gbọ́ fújì ọ̀ ń gbọ́ hip-hop kí làwọn yẹn wá ń sọ ọ̀ ń gbọ́ ọ̀rọ̀ táwọn onídírámà ń sọ ajá ń wo fíìmù ọmọ yẹn ń wo dírámà àbáná yọ owó fàlàyé rí fòf ọ̀ gbọ́dọ̀ ṣe tó bá ń wùwà tí máa mú yàn ṣe sìná má sọ̀rọ̀ sìná fi mọ́ wá lé mọ́jòkó tọlọ́kadà ajá mọ́jòkó tọlọ́kadà tọlọ́kadà yìí jòkó lórí pákó ládùúgbò wọn tó ní kọ́ wá jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní jòkó mẹ́ tọlọ́kadà bá jòkó ajá ẹwà kan wá jòkó lẹ́gbẹ̀ẹ́ mi bí ní ṣèṣe pé rí yín dàrú ẹ̀ẹ́kan tó ẹ má tara yín mọ́ o obìnrin mùsùlùmí gò kadà o pẹ̀lú ọkùnrin àfi tọ́wọ́ dé pé ọkọ rẹ ló ṣe kíni ọkọ rẹ lọ́ba gbé ọ tọ́ba ní èkó la wà ìtọ́tẹ̀ kórú náà nìyẹn ipe èkó làwọn mọ̀ wá ìtọ́ òjẹ́ kéèkó ọ̀dà náà nù ẹ mọ iye ṣìnà tí ń lọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá ti yakọ̀ ọlọ́run bá wàhálà ní ọlọ́run ní ẹrẹ́jú ẹ mọ́ wo ẹ wá lẹ́tàn mọ́ ẹ wá ní wàhálà ò ní ṣẹlẹ̀ èyí tó burú jáì èyí tó fúyà ọlọ́run ni ẹ má ṣe ẹ wá ń ṣe èyí tó nípa wá nìkan ò dàrú bẹ́ẹ̀ bá ti ń fa olétí Quran nǹkan ọmọ dàrú ni bọ́dà mi náà ń gùn láwọn tọ́rọ̀ bá ti yé ṣé wájú yàwó yàwó ló jòkó dàbí lẹ́yìn rẹ̀ fàlàyé rẹ̀ fò bífọ́ Ramadan kan ọ̀gbọ́dọ̀ dáwò ká tó wá pé nu Ramadan wọ̀lá yéṣù hub lẹ́yìn náà gbọ́dọ̀ máa pariwo máa pariwo bí aláìmọ̀kan wọ́n ṣe yéè máa pariwo yéè kẹ́ máa sọ̀rọ̀ kọ́ máa pariwo máa fọ ilé rí màá wọ́n ṣe kíni kan fún ẹ àwọn wò pé àwọn ni wọ́n pariwo bẹ̀rẹ̀ wọ́n ni wọ́n gbà àwẹ̀ àwẹ̀ kọ́ yẹn sọ́mùlù kọ́lù anábì ni wàlá yẹsọ hábù ẹ má máa pariwo ẹ má máa jà ẹ má máa pariwo bọ́yẹ̀ ń búra yín ohun wa ń lòkè anábì wa muhammadu wàlá yẹ jihal ẹ má jà aláìmọ̀kan ẹ má tún bá àwọn aláìmọ̀kan ẹ má bá wọn ẹ má bá wọn ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ẹ má ṣẹ̀ àwọn aláìmọ̀kan làwọn tí wọ́n ń ṣe lọ́hùn gbogbo táwọn àwọn kòfáàrù ń ṣe yẹn kàtàláàtì ẹ má bá wọn ṣe obìnrin tó lóun fẹ́ òun fẹ́ òun fẹ́ lẹ deadlock ẹ̀rí olóun fẹ́ ṣerun bírun ẹ́n ẹran ẹran àgbò ẹ̀dá kùtùlọ́ lọ́wọ́ ọba àwọn wo ní lórí tí wọ́n ń ṣe tó fi wòun náà àwọn mọ̀lẹ́ náà àwọn tọ́lọ̀ ti ṣépèlè àwọn tọ́lọ̀ ti ṣépèlè ó lọ́wọ́ fẹ́ jọ àwọn aṣẹ́wó tó ń bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó rí irun tó dá ṣe ẹ̀rọ màyá mi kámọ́ fúláàgì lọ́pọ̀ o <laughs> ẹ̀mọ́ fúláàgì lọ́pọ̀ o bẹ́ẹ̀ lọ́nà ìfẹ́ rọmọdánà tó wá ṣe ìmọ̀ kọ́ṣe àwọn kẹfẹ́rí gan rẹ̀ ṣe ní ẹ má dàbí àwọn aláìmọ̀kan gbogbo àwọn kàbáyìrì zunub ẹ jìnnà sí nínú rọmọdán eléyìí ní ó jẹ́ kára àǹfààní rọmọdán jẹ ṣe rí gbogbo àwọn ìwàkiwà yìí tá a bá ti lè fílẹ̀ ní rọmọdán a wà á máa fílẹ̀ lẹ́yìn rọmọdán èyí ní ó pé rọmọdán ló tún wá ṣe kì í ṣe pé ọmọ wo déètì pé rọmọdán ti fẹ́ tán kí tó wá bẹ̀rẹ̀ ìwà tí ń wù padà ìrọ̀rùn ìwọ̀ gbàwẹ̀ ẹni gbàwẹ̀ lẹni tí ìṣeṣe rẹ̀ da lẹ́yìn rọmọdán adékò ìṣàfàdà ní rọmọdán ó sàǹfààní nínú àwẹ̀. anábìnrin wọ̀nyí ṣàtàmù ahadùn tẹ́nìkan bá wá bú aláwẹ̀ yìí àwòkọ̀ ọ̀tàlàhù àbí olóhùn fẹ́ bàjá fàlìyẹ́kùn ìnì sọ́ìm anábìnrin kan sọ fún pé èmi ọ̀já o èmi ò sì bú yín padà torí pé aláwẹ̀ ni mi. àjẹ́ pé ara dáadáa tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ nínú àwẹ̀ ni pé ọlọ́run fẹ́ ká jẹ́ ọmọlúwàbí tí wọ́n bá ti bú owó òní ṣe kíni owó òní bú wọn tí wọ́n bá láwọn fẹ́ bọ̀ ọjà owó òní ṣe kíni owó òní jà ìhùn lẹ́yìn rọmọdán kọ́lá kọ́dé ni wọ́n jẹ̀bi ayélujára kan tọ́ba ohun olùjá ìlú náà kọ́ọ̀lù sálámà àwọn aláìmọ̀ kan bá sọ̀rọ̀ tí ọ̀dá sí ó ní tó àlàáfíà ọlọ́run fún ọlálàáfíà àmọ́ kí ní ṣẹlẹ̀ lẹ́ni bọ́mbà tó bọ́mbà lásán jẹ̀mọ́ kò tí bọ́ọ̀bọ̀ tí yọ o kí ni mùsùlùmí ó ṣe jàmá tọ̀wọ́n bọ́ọ̀lẹ̀ ní mọ́tò lẹ́nu bọ́ọ̀lẹ̀ ní mọ́tò eh, àwọn ìbọn bá wá bọ́ are you blind ojú ẹ̀fọ́ ni wọ́n náà ó ti sẹ́yìn ẹ̀fọ́ nu ó wìrìwìrìwì lọ́wọ́ ní gbàgbà gbà ìgbà tábà wo ohun tí ó dìjà náà wà ní ìkákò ṣe mọ́tò rẹ̀ ó ní ó fi tì í lòun fi fọ́ létí ṣe é dákun ṣé wà táwọn ọmọ wò ni alámọ̀sẹ̀ wa ní jọ̀wálá aláìmọ̀kan mo ti sọ̀rọ̀ arábìnrin kan fún yín tí wọ́n darí ìlú èbó ọpẹ́ ìlú èbó gan ó ti wá darí dé láti ìlú èbó ó ti gbogbo téèyàn máa ń ṣe sílé ló ti ṣe bẹ́ẹ̀ wọ́n wá gbé mọ́tò eré tọ́bla bíríjì yìí náà ni wọ́n ní lọ bóyá tráfíkì mọ̀ bí nǹkan ọlọ́kadà kan ọ̀sà yìí tiẹ̀ ọ̀dà mọ́tò bó ọ̀dà bó gbogbo ọ̀dà tó bó yìí ìgbà tó fi ná one five ó ti ṣe kí ni ó ti parí ẹ̀ ó ti ṣàtúnṣe ẹ̀ lọ́ba fọ́ ọlọ́kadà létí ìpè àbórí ẹ̀ ni ìran yín rárí eléyìí rí ṣàtọ́mọ̀ kọ́tálà. a nílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín alìdáyà islamic ramadan program tẹ̀lé fadila tó sheik kọmọdún yunus akorede hafiza ulawu ta'ala warau títà tó fi pàdé àkírà wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.